àtòtò àrèrè àrèrè àtòtò bàràkù yìí ni bàbá mọ̀gànà o bójò ń rọ̀ ṣẹ̀ṣẹ̀ ẹyẹ oko wọn kì í dún kẹyẹ kẹyẹ mọ́dún ẹyẹ ọ̀pẹ lódòde àdó ọ̀pẹ nífọn kàtàǹkò tó gbogbo yín ẹ mẹ́nu dákẹ́ ìbà lónìí mo rí bà fọlọ́dúnmárì ọba ọba mímọ́ tí ò lè rí ọba tẹ́ni lẹ́gẹ́lẹ́gẹ́ forí ságbèjì omi ìbà bàbá ìbà yèyé ìbá gbogbo ajúnilọ pátá ìbá ni wọ́n fọjọ́ oníjúmọ́ rẹ ni wọ́n fọjọ́ oníjúmọ́ rẹ o ìbá ni wọ́n fọjọ́ oníjúmọ́ rẹ o Ọ̀rúnmìlà o ìbá ìbá ni wọ́n fọ fọjọ́ oníjúmọ́ Olódùmarè ìbá wọn ọba mímọ́ tí ò lérìn ìbá bàbá ìbá yèyé ìbò olúwo ìbò dùgbọ̀nà ètò owó ètò yín náà ni ifá ọ̀rọ̀ ẹnu Olódùmarè eléyìí tí ó ń dé sí etí ìgbọ́yín látẹnu ìmí ọmọ yín ìyánífà ìfáfúnmiláyọ̀ aya adébáyọ̀ ẹ̀kọ́ wo ni olódùmarè kọ́ wa nínú ifá ọ̀rọ̀ ẹnu rẹ̀ ifá ń sọ fún èmi àti yín lónìí ifá ní pé ẹ̀jẹ̀ a máa gbọ́ kìlọ̀ ẹ mọ̀jẹ̀ á jẹ́ oníjà onípàǹlé wípé èèyàn jẹ́ ẹni tútù ẹni tí ìbínú ìyún ò sọ fún ọ pé o dìndìnrín o lágbáyà bu ọ ó sọ̀rọ̀ sí ọ ó ṣe gbogbo nǹkan tí ò tọ́ sí ọ o ò fèsì kò sọ pé o gọ̀ o ẹ jẹ́ ká gbọ́ bí ifá ṣe wí torí ẹni tó ṣe ń tó dùn ni ó lè padà ṣe ń tó dùn mọ́ ni lójú òdì mímọ́ ni ọ̀sẹ̀ ní ọwọ́ ọ̀tún ọ̀sẹ̀ ní ọwọ́ òsì tí àwọn babaláwo pè pọ̀ wọ́n pè ní ọ̀sẹ̀ méjì ifá níṣẹ́ sí olóńgbò gbèrègì àparò dífá fọ́rùn mí làbá bó mọ̀ sòwò jàkadì kárí ayé ẹbọ wọn ni ọmọ ọmọ ṣe ń ọ̀run mi là ní òun dọlọ́ lòun donire gbogbo ní dáfà tí wọ́n ní kí babó má bínú wọ́n ní bọ́n ṣẹ̀gbìn sí baba kí babó má jà ló bá di pé alára yóò ṣẹ̀gbìn sí baba wọ́n mú ọ̀rùn mi là wọ́n sì wì ọ̀rùn mi là bá dá tí wọ́n bá dá ifá Odù tó bá jáde wọ́n kìlọ̀ lé alára, wọ́n kìlọ̀ lé ajòrò. Wọ́n kìlọ̀ lé ọwárangún àga. Wọ́n yẹ̀bọ, aláró òrùbọ. Ọ̀rúnmìlà dọlọ́lá láti ara alára. Ajérò òru tiẹ̀ yóò dọlọ́lá ó dọlọ́là látara ajérò bó ṣe di pọ́nrúnmìlà dọlọ́lá nì nípa ìwà tútù, ìwà pẹ̀lẹ́, ìṣẹ̀gbìnsí tí ò jẹ́ kó bí òun nínú ẹ̀yin ará mi lọ́kùnrin lóbìnrin fansọ́fìn mi àti yín pé ká má bínú ká má wò pé lágbájá ń ṣẹ̀gbìn sí mi àdúrà gbogbo owó gbà wọ́n. ìjọ lọ́rùn mi là ń jọ ayọ̀ níyàn ìyá wa owó yín fá ifá yin olódùmarè ọba lọ́run ó ní bẹ́ẹ̀ ní babaláwo òun sẹ́nu rere kífá sẹ́sí olóńgó kiri ìyàpárò òdífà fọ́rùn mi là bàbá òmò sowó yàkadì kárí ayé alárádá mi ó sogún sẹ́sí olóńgó ẹ̀dú ò lè jà olóńgó ajérò dámì ó sọgbọ̀n sẹ́sí olóńgó ẹ̀dú òléjà sẹ́sí olóńgó ọwárangún dámì àṣà dọ́ta sẹ́sí olóńgó ẹ̀dú òléjà sẹ́sí olóńgó ìfansọ́fèmí àtìyín lónìí wípé kẹ mọ ìjà mọ bínú bóyá lágbájá ṣe nǹkan tó bí nínú ó ṣeé ṣe kó ṣe pé ń ta tara rẹ̀ rí ìbínú iná ni ó látara rẹ̀ dẹ ọlọ́lá ìfọ́jẹ̀rí ó tó wa lọ́wọ́ ọ̀nà ó là kan gbogbo wa ẹ̀ làbọ́rú ẹ̀làbọ̀yí ẹ̀làbọ̀ ṣíṣe ògbó atọ́ àsúre ìwò ìwọ̀fún